islamization of christianity àti christianization of islam òun ni nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí mùsùlùmí náà fẹ́ máa ṣe ìṣòro ọ̀wá ní jẹ́ káwọn èèyàn ó sùn ládùúgbò wọn bọ́lá àyà ilà làwùlà àyà ẹtún gbé láàyà ẹtún ká jẹ sọ́ọ̀rọ̀ àyà àdúrà. sọ́wọ́ náà ti yẹ. وَاذْكُرْ بَكَ في نفسك تضرعا وخيفة وجنوبا وخيفة ọ̀pọ̀lọpọ̀ ọba ní jẹ́jẹ́ gangan ló fún ẹ̀mí èèyàn mọ́lọ́n jùlọ ọwọ́n sọ subhanallah subhanallah subhanallah ó yàtọ̀ subhana subu subhana subu ah, ó yàtọ̀ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ẹ̀mí yóò ṣe fà sọ́dọ̀ ọlọ́ ó yàtọ̀ sí èyí tá a sọ di tó kọ́lọ̀ ó sì sànú àwọn àgbà náà ní ìgbọ́n bí wọ́n bá ń bẹ̀ lọ wà dúnà ẹ̀hẹ́ láàyè nínú Qur'an. wà dúnà ẹ̀jẹ̀ ní ọ̀nà ọlọ́run wà dẹ̀rẹ̀ jáàrì nínú ọlọ́run àní mi ò fẹ́ ọlọ́run sọ́nà Qur'an. ذكر رحمة ربك عبده زكريا Ọdún Ṣúrátù Mọ́ríàm, ìgbà tí Zakariya tó fẹ́ bẹ̀ lọ́hun, bóò ló ṣe bẹ̀ lọ́hun. Ìdínádá rọ́bà hún ní bẹ̀rẹ̀ ẹ̀yọ̀fọ̀ fi yá. Nẹ́tù Zakariya àgbà tó ń wọ́mọ tó ń bẹ̀ lọ́hun, ó bẹ̀ lọ́hun ní ohun ìdákẹ́jẹ́jẹ́ kàfíyàn òun ló fi bẹ̀rẹ̀ mọ́ ká lọ kó wá máa gbọ́ báwọn àti ọlọ́ tí máa ń ṣàdúrà. Bọ́lá rọ̀bì ní wàhánà làágùnmù mi. Zakariya ó ti dàgbà ọjọ́ ọjọ́ ti gorí ẹ̀ kì í sọmọdé mọ́ ṣùgbọ́n kò bí ma wá owó tó ń bẹ lọ kọ́lá rọ̀bì ó ní bẹ lọ mi. Èmi wàhánà làágùnmù mi. Ó yọ ọlọ́run ọba mi gbogbo ogun ìjọmọkùnrin téèyàn lè fi sún ó ti lẹ lára mi mo ti darúgbò. wọ́n ṣàrà wọ́n fò ṣe bá. orí ti fi gba orí mi ìwọ ọlọ́run ọba tó dá mi. wàlá máa kún bíbú àárẹ̀ ìkàrọ̀ bíṣọ̀ bí yẹ. ìwọ ọlọ́run ọba lẹ́yìn pé mò ń bẹ̀ ọ́ má jẹ́ kí n fọwọ́ bólẹ̀ tí n bá ní kí n wo kọ̀ǹdíṣàn tí mo wà máa já pé mo tún lè bímọ àmọ́ ìrẹ̀ ọlọ́run ẹni tí bá ń pè ọ́ kò ní fọwọ́ bólẹ̀ mo ti darúgbó ewu ti gbogbo egun mi ti lẹ ṣùgbọ́n ìrẹ̀ ọlọ́run ọba. àwọn dídùn ìkàrọ̀ bí ṣọ́kì yẹn. ìrẹ̀ ọlọ́run ọba má jẹ́ tì mí ìní fífò mẹ́wàálì ẹ̀míláyà tí mo fi ń bẹ̀ ọ́ ọ̀nà ni mo ń bẹ̀rù ẹ̀yìn mi tí ń bá lọ tán. ìní fífò mẹ́wàálì ọba ìrọ̀ yìí mo ń tètè ọlọ́run ọba mi ò lọ́mà tí ń bá lọ tán. ìní fífò mẹ́wàálì ẹ̀míláyà mo ń bẹ̀rù àwọn tí màá fi sílẹ̀ àwọn tí màá ń wòye ọkàn mi ò balẹ̀ tí n bá lọ tán ṣé wọn ò ní yí tí mo ń ṣe padà ṣùgbọ́n tí mo bá bímọ ti ní yóò lè gba tí mo ń ṣe yìí ó náà lè máa ṣe tí mo bá lọ tán. ọ̀kẹ́ mẹ́tí mo rọ́ sí àmì rọ́. bẹ́ẹ̀ ìyàwó tí mo ní kò ṣe nǹkan oṣù mọ́ ó ti ti di àgbà lóbìnrin. bàbá mi ní ládùn káwálí nígbàgbọ́ nínú rẹ ọlọ́run ọba tani lọ́rẹ̀ ọmọ gidi yẹrí fún ní ọmọ tí ó jogún tí mò ń ṣe yìí tó ló máa ṣe rú ẹ̀. wọ́n yẹrí fún mi ní ẹ̀ẹ́lẹ́ ẹranko. táwọn bàbá ńlá bàbá mi ṣe látòrí ànábì Ibrahim dé lórí ànábì Yakub ìyá ọlọ́run tí wọ́n ń ṣe yí ọmọ tí ó máa ṣe bẹ́ẹ̀ náà ni mò ń fẹ́ ọlọ́run. wàjà àlùhùn àbẹ̀rẹ̀ bíi ẹ̀. ọmọ àyọ́nú ọmọ tí mo ń tọrọ ma àyọ́nú yẹ yá ọlọ́wọ́ yá ń tó sọ àti gbà kìí ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn nígbà one million ọlọ́run bó ṣe béèrè ìwọ náà máa kíyèsí àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ èèyàn bẹ̀rẹ̀ rí tó bá ronú lọ ṣùgbọ́n lọ wọ mood tó wà níjọ́ tó ṣàdúrà yẹn ojú ó fẹ́ tí ọlọ́mọdé ojú ò gbogbo bá a ṣe jókòó yóò ti ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wáwo mútu tó wà níjọ́ tó ṣe ṣé jólò ń dúndọ́ náà àbóhùn àbóhùn ṣùfẹ́ àbátẹ̀wọ́ lọ ká kẹ́kọ̀ọ́ bá a ṣe ṣàdúrà àwa mùsùlùmí ni a ní àdúrà bí èèyàn bá ń ṣà ọkàn rẹ lọ́wọ́ ọmọ tó bá ti ń bẹ ọlọ́run ń bẹ nínú ẹni gbúdọ̀ má ṣe kò gbúdọ̀ ah! ta ni ba sọlọ ni ba yi Ọlọ́run ládùúgbò ohun tí mo kò dáa bẹ́ẹ̀ bí àmọ́ ìwé Ọlọ́run kò dáa bẹ́ẹ̀ ta ni ba èyí tó ní ọ̀dà òun lọ́dọ̀ Ọlọ́run kó dà dà tọrọ tó ń ó sì wájú àwọn kan máa ń dára hábà ǹjẹ́ ìrìnàjò ìgbà tí ìyàfẹ́ jáde mọ́ ọmọdé nù hábà ọlọ́run náà ni hábà jáde ẹgbẹ́ adámọ́sọ́rẹ́ ọlọ́run náà ni bàbá ṣùgbọ́n wa mùsùlùmí alẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run púpọ̀ ọlọ́run ọba ń rọ́bà kún tábọ́rọ́ àrùn وخفيا ادعوا ربكم تضرعا وخفيا ọlọ́ọ̀bá ní ẹ máa bẹ ọlọ́ọ̀bá ní tàbọ̀rù ààrùn lẹ́nu tí ó jù ọwọ́ ara rẹ̀ sílẹ̀ pátápátá tó fi hàn lọ́n kó o jẹ́ nǹkan kan kò sí tó lè dáṣe o náà ní kó bá ọ ṣe rẹ̀ fún fúyà ẹ̀sìn náà ló jẹ́jẹ́ ẹ bá ń ṣàdúrà ẹ má máa pariwo rèé ọ̀rẹ́ wa kan lọ́dún kan ó gbalé láńlọ́ọ̀dù ẹ̀ wá fún mi kó jáde ńlé wọ́n ń sọ̀rọ̀ láńlọ́ọ̀dù rẹ pé n tó ṣe ò dáa awábílẹ̀ ìlú kí ni ìwọ ṣe gbogbo ẹni tó bá ti ń gbógun tiẹ̀ tí bá ń ṣàgbé àdúrà lórí ìgbà àní kí ìlú ò ṣe ní àtìlẹ̀ pé tó bá ti dágbé mẹ́wàá tó bá ti jí ẹ̀yìn sì bẹ̀rẹ̀ títí di àárọ̀ ọjọ́ kejì tó bá dẹ̀ ń ṣàtàmì kó lóṣù ń ṣàtàmì

láìláìlára rẹ̀ tó ń pàdúró tó ti jù lọ́wọ́. Àdẹ́gbà Mùhàmmad sallallahu alaihi wa alihi wa sallam ní àdíjà fáwọn àpótúrú tó àlàjá. Wọ́n ní kọ́lá ní kọ́fà náà ẹ̀mọ̀ òwò mùsùlùmí ti kọ́ ọ̀kẹ́kọ̀ọ́ tó ti ẹ̀kọ́ Islam bẹ́ẹ̀ bá ti rí mùsùlùmí tí ń ṣàdúrà tí ń ṣe báyìí. àìrí ṣàdúrà àdá. ṣùgbọ́n yóò yàtọ̀ lẹ́nu ọdún ọlọ́wọ́ ọkọ̀ gábìrì tán ẹ̀rọ àwọn mùsùlùmí wọn mọ̀ sí báyìí. sílẹ̀ ní ṣàdúrà ó ti lẹ́kọ̀ọ́ bá àti ọwọ́ sọ́lọ̀. ẹlòmíì bá ṣàdúrà wọ́n bá dó lẹ́gbẹ̀rẹ̀ yóò bá yẹn kúkú. àwọn ẹbí ṣàdúrà bá yẹn anabi wa wọn mọ́tàlá sí anabi rí àwọn yẹn tí wọ́n sàn pa sí kékeré anabi wa wọn sọlọ́lá anabi na yóò náà anabi ní ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ wọ alẹ́ àǹfọ̀sọ̀kùn ẹ̀sì díẹ̀ díẹ̀ ẹ̀sì díẹ̀ díẹ̀ ẹ̀sì díẹ̀ díẹ̀ fa iná kún la tẹ̀lé òun na asọ́nà wọlé àgbà ìdàn ẹni tẹ́ di tí o kì í sì ṣe ẹni fi gbà kan tíráàbù tí o sì ń fa iná kún iná lẹ́bi tẹ̀lé òun ẹni bẹ́ẹ̀ ń pè ní ó gbọ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ kẹ́ ẹ tó sọ pé ó ti gbọ́ kọ̀rí ó súnmọ́ yín gan ju ká sọ ọ́nà lọ ewu láriwo. ẹn bẹ́ẹ̀ dábàá gorí àpáta lọ fọ́ ìṣúwà yín ó lè dìde súnmọ́ bẹ́ẹ̀ kó o ní ti gbogbo yẹn gbogbo kò ní yàrá rẹ tó ń pè náà ó gbọ́ ìjẹ́pẹ́ dùgbà tó bá ń ṣe mọ́ wọn àwọn àpáta tó ga jù àbí etí odò. wọ́n bá ṣe àwọn ọkọ̀ ìbá látara àti ẹlẹ́ a máa ń sọ lónìí pé àdúrà ògbà ẹ̀kọ́ àdúrà òní wà ẹ̀kọ́ àdúrà ní ká lọ mọ̀ kájókó yé wa ọlọ́run sọ díẹ̀ fún wa níbẹ̀ nínú ara ọlọ́ọ̀bá ojú ọba kún tàdọ́rọ̀ àrùn wà kún fi á ẹ máa gbé ọlọ́run ọba ní ẹ̀rù ìrẹ́ra ọ̀kúfíà àti pẹ̀lú ohun jẹ́ẹ́jẹ́ tí kì í sáriwo náà ní kẹfì pé ọlọ́run ọba ilẹ̀ ọba ìhòòhò ìjọbi lórúkọ ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ń tayọ àlà kásàdúà ọlọ́run fẹ́ ṣùgbọ́n má tayọ àlà débi bájú àti ìwà ń ṣe o tó fi ń kó nira bá ọmọlàkejì ọlọ́run fẹ́ nínú àwọn ẹ̀kọ́ àdúrà ṣíṣe èèyàn kì í là ń lé ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń ṣàdúrà nítorí òun fẹ́ ó máa bẹ ọlọ́run bẹ ọlọ́run kábà ìwù mi kábà ìwù mi. ṣùgbọ́n kì í là lé ọlọ́run ọba lọ́wọ́ ẹlẹ́lómi tó bá ń ṣe àdúrà kò sí nínú ìlànà àdúrà wa mùsùlùmí ẹlòmí ó ṣàdúrà ọgbọ̀n ìṣẹ́jú twenty five minutes ń bẹ̀ ọ̀tá ni ó fi máa ṣépè fún five minutes ni ó fi rántí sọ tó òun fẹ́ ẹlòmí ò jẹ́ ní gbogbo lóru èmi ọ̀tá ni abẹ́ fáyà tílẹ̀ ó fi mọ́ kò ní ráàyè tọrọ oríire kan fún rẹ̀ fọmọ olúwa àwọn ọ̀tá mi kò nígò kò nígò gbàlójú gbàlójú fọ lórí fọ lórí fáyà tílẹ̀ ó fi mọ́ ọlọ́run àmọ̀túpẹ́ o ọlọ́run ọba kò fẹ́ kéèyàn ó tayọ ààlà ìgbà tó ń ní kọ́lá ń kun nígbò sí ìgbà ọlọ́run wá di tọ́jú ṣé ọjọ́ ìdìbò àti wàá lọ yọ ògbó kó tó dì pẹ̀lú ọ̀tá ni olúwa sàládà sàládà sàládà fọlójú fọlójú fọlójú ẹ̀wùdà ẹ̀wùdà ẹ̀wùdà adúgbò lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ìdìbò àti òsọ yẹn tí mùmí ní bá tọ́ di ọlọ́run lórí ọ̀tá kò ní ìdíkò rẹ̀ lọ́wọ́ ọlọ́run fún ọ lójú ìyẹn ti tó wọ́n máa bẹ lọ́n tó fẹ́ a máa sọ pé Rabbana ẹ́ tàbá ń sàdúrà ẹ̀rí pé lọ́wọ́ ni ó ti àṣìṣe láti pé wọn ṣòro na àlàyéka lẹ́yìn ọ̀rẹ́ ìní ẹgbẹ́ ti tọrọ dẹ́nfẹ́ bá ẹ̀sẹ̀ tọ́tọ́ ọlọ́run àwa ti lórí àwọn ọ̀tá o ti tọrọ ilẹ̀ ti ọlọ́run ọba tó ń pè kó ṣe fún ọ bá ti lè fọwọ́ sí ọ̀tá kan ò lè kò lè jí dáadáa ẹ bó bẹ́ẹ̀ sì lọ́wọ́ ọlọ́run ó mú mọ́lẹ̀ àní mo ti tó béèrè mo ti grant ẹ̀. òun wá ara rẹ lórí ọmọ lórí ìyàwó odidi pé ìsọjí méje kan tó kalẹ̀ pé pé ọ̀tá ní gbogbo ẹ̀ lọ́nà ìjì ìgbà kò fáyà ọ̀rọ̀ afáyà fáyà débi wípé o ní tọrọ pọ́lọ́ ní ìsorí rí ojú ọ̀tá ní wífọ́ tó bá lọ jẹ́ pé ẹ̀gbọ́n rẹ lọ́tà rẹ kan tó bá tó fọ́ lójú wọn náà ló tún náwó lé lọ́lọ́ sí tu kò ní ìdíkò ìdẹ sọ fọlọ ọlọmọ bí ó ṣe á ń bẹ ànábì òní ẹ̀rọ bí ọlọ́run mọ̀ fi ìdí màṣí ọlọ́run nítorí àmọ̀pọ̀tọ́ sí wọn. bá wàá ṣe fún wọn. ó tó wọ́n máa bá wá gba ọgbà àdúrà oríire tó fẹ́ ṣe tí ó fi wá gbà lọ́wọ́ ìyẹn àwọn mùsùlùmí kan wọn náà ti ti kọ́ ṣe ìyẹn náà ń sìn àwọn náà ti ti Islam ọ̀tọ̀ lórí ni ó wọn wéra wọn Islam a ṣe ṣàdúrà èèyàn ó tọrọ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó tọrọ dáadáa aburú tó fẹ́ ó tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní iná lọ dáadáa tó ọlọ iná òun la yọ ẹ̀bọ́ mọ̀ jáde. ọ̀dọ́ bá kó ìbàdàn wà ó àkókò ọ̀tàlẹ̀ iná òun la yọ ẹ̀bọ́ mọ̀ jáde. àti àdá ń bẹ lọ ní kọ́lọ́ mẹ́jà wọ̀ náà ń gbìyànjú bá wá tó ṣe fáyà fáyà fáyà fáyà fáyà bí náà bá spark níbi táwọn àwọn olùkúrò èèyàn kì í tọrọ ọ̀nà èèyàn bẹ lọ ní tí èèyàn ń fẹ́ ẹni tó bá jọta rẹ ìwọ sílẹ̀ bó o bá ti bẹ lọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ òun pàtó ọlọ pé tó ọlọ gbogbo àwọn tínú òdu tí ń tà ń ṣe yẹn wọ ọlọ o máa ń tó tọ́ sí wọn ṣé wọ́n lè máa tó tọ́ sí wọn tọ́lọ̀ ni. ọba náà látọ̀ àbúrò náà ń àfọ́nà anábìwá Muhammad sallallahu alaihi wasallam anábìwá tó a ti púpọ̀ lóbi jẹ́ pé mọ́dára ẹlàm lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn àdúrà ànábì kò sí ẹni tó máa àdúrà ṣe fún ànábì sallallahu alaihi wasallam ìgbà mi ń bẹ ẹgbẹ́ yẹn bá ń tàdúrà ọ̀dọ̀ ó tún sókè fúnra rẹ̀ gan tó lóò ní mà pẹ̀lú àwọn bàbá ọlọ́ọ̀kùnrin tí yóò ní dáadáa ogbó kí lọ fẹ́ sọ ṣùgbọ́n bí ọ̀dá ń fi àwọn àdúrà tánàbí máa ń fi àwọn àdúrà yẹn ti kún débi pé anábìyàn ni allahumma inni àwọn òdodo kan mi jáde ìbàdà. اللهم máa ń tọrọ nǹkan mẹ́rin yóò wá sọ ọlọ́dọ̀ ọlọ́nkọ́lọ́n kó sọ níbi nǹkan mẹ́rin ibi tánàbí lọ fi tọ̀tá sí ẹ̀yìn pátápátá ó ní ilẹ̀ ọlọ́run mo wá sọ ní jáde ìgbàlá àdánwò tó ṣe pé yóò ṣẹlẹ̀ síyàn tí gbogbo dẹ tí ò fẹ́ràn yẹn dọ́rùn pé áà anábì ah, ah. ní ọlọ́run sọ nílẹ̀ jáde ìgbàlá àdánwò tó bu ara táwọn èèyàn mọ̀ pé aṣèwọ̀ nìkan wà ilé ọlọ́run yìí pọ̀ anábì ọlọ́run sọ nílẹ̀ ọ̀dọ́rùkú ìṣọ̀fẹ́ anábì àní ọlọ́dọ́rùkú ìṣàkọ́ borí ibú bá ń lọ wájú ọlọ́mọdé ń bá bó bá ń bọ̀ lẹ́yìn ọlọ́mọdé bá mi. ọ̀dọ́rùkú ìṣọ̀fẹ́ ẹlòmí ń bẹ àsìkò tí jẹ́jẹ́ ni wọ́n gbé àgbègbè lóde tó takú sílẹ̀ ìsìkò tó bá kọjá yẹn níbi yẹn ó rí. ọ̀dọ́rùkú ìṣọ̀fẹ́ ìṣàjẹ́ lórí bí bá ń lọ níwájú májè ń bá bí bá ń bọ̀ lẹ́yìn májè ó bá mi ànábi àmọ́ tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ. àkọọ́lẹ̀ bú májè kò lè mi lérí nígbà àkọọ́lẹ̀ ànábi ni ọlọ́run sàánú bẹ̀ níparí ànábi wa ni wọ́n sọ bàtà níbi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀tá ànábi ní gbogbo ntọ́ta ó fi máa rẹ́ ní ìlú ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí mi ó parí kò ní ká gúnmígò ẹ wọ ọ̀rọ̀ yẹn ó ti kó gbogbo ògùn tó fẹ́ máa sọ yẹn àdá ṣàládà fọ níjú gúnmígò gúnlẹ́bẹ̀ ìgbà tí ìwà àgbàdo bá tẹ̀ gúnmígò gúnmígbà ọlọ́run ọlọ́run tóbi ju kò sẹ́ni ìdíkó gúnmígò o ṣọmọ tẹ̀sílẹ̀ àdá ọlọ́run gbogbo ń tọ́ta ó fi máa tó ná ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀ sí mi. tánadá ti sọ́kòjọ parí ẹ̀wù èyí tó tọrọ odidi mẹ́ta ló tọrọ fún rẹ̀ tẹ̀ta the last one ló kàn fẹ́ tọrọ òtítọ́ ẹ̀kọ́ ta kọ́lára ànábì yẹn. ṣùgbọ́n nítorí pé wọ́n ti jẹ́ kí gbogbo ayé rí bọ́ bá ń ṣe wọ́n tí wọn ò bá sì sọ bẹ́ẹ̀ ìdè òní kún ìyá rẹ̀ là ń lò yìí àtàlómúlọ́wọ́ yìí òní ń bọ̀ wá sí ọ̀gága rẹ̀ ó pariwo fáyà bó ṣe rí nìyẹn kò sẹ́ni tí ò gbọ́gbọ́n káfẹ̀kọ́ ẹnu kábàtì tó bá lọ pé wọn ò sí ọ ò ní wá mà ṣùgbọ́n ká máa ṣe ọ̀hún náà ni <laughs> kí ṣíṣe wọn kò gbèsè ayé ẹ láyé òun náà ló fi ní lọ adúgbòlò dọ̀ ọlọ́run ọba alhamdulillah ọ̀la dọ́dọ́dọ́ mọ̀tàbí lọ́la ọ̀la ìhò ìjọbi. ọlọ́run ọba ń tòkó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ń tayọ dèrò bẹ́ẹ̀ ka fún ara nìkan àwọn èèyàn mọ̀ sọ̀tọ̀ má dèrò bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún àkàn gbogbo àwọn tí wọ́n ti ń dára àjò ìyá tó ń bẹ́ẹ̀ ń lé ariwo rẹ̀ òjò sùn ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹdún bá ń ta yọ àkàn. wàhálà tó ti dé ìrọ̀sílẹ̀ àìdí bá dàrú ọ̀dọ̀ ọba ni wọ́n dára tó ṣe náà tó àrùn ìdáadáa ìṣúná ìhà ẹ̀mọ́ba ilẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tó bá ti tún ilẹ̀ ṣe ilẹ̀ ọlọ́run bá fi túlẹ̀ ṣe oná ní taofik mọ ọlọ́run lọ́kan ṣoṣo kágbà pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ń tó tó ayé nìyẹn ìgbà tí wọ́n bá ti ń gbé ẹbọ wá sórílẹ̀ tá a bá ti ń sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run à jẹ́ gbogbo ìgbà àwọn tọ́lọ̀ ọba ní ká má ṣe gbogbo ìgbà tá a bá ti ń pọ̀ àwọn nǹkan yẹn lé bá ń sẹlẹbírẹ́tì ẹ̀ṣẹ̀ à jẹ́ nìyẹn ọlọ́wọ́ bá ní wọ́n á kún sí ìdọ̀ọ́sẹ̀ láàrúgbó bá àdá ìsúlá àfihàn. تفسدوا في الأرض بعد إصلاحها ọba ní ẹyẹ balẹ̀ jẹ́ mẹ́rẹ́ lẹ́yìn ìgbà tó ọba ti fi ọmọ ẹ̀nẹ́bí ọlọ́run tó fẹ́ ṣe lẹ́yìn ìgbà tó ọba ti fi àwọn òwe tó fi ránṣẹ́ tó ayé ṣe lẹ́yìn ìgbà tó ọba ti fi àwọn àfa àdáadáa tó ayé ṣe ẹ̀yẹ mẹ́tùgbà ayé jẹ́ máa. wọ́dọ̀ owó ọkọ̀ òkàrùn àgbọ̀nà. ọlọ́run ti ọba wa ń bẹ ọlọ́run ẹ̀kọ́ ní ìtúnlẹ̀ yìí nínú ẹ̀kọ́ àdúrà ọ̀fà ọ̀hún وطمعا خوفا وطمعا Tọ́wọ́ máa ń bẹ̀rẹ̀ sí kí wọ́n bá ṣàdúrà àlọ́ọ̀fù wọ̀rọ̀já bó bá ti ń tẹ ọlọ́run kó ẹ̀rú máa bá ọ́ torí pé òun máa ń tọ́lọ́ ó ṣe wàtọ́ máa ń ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òní jákà níbi orí ọlọ́run ó jẹ́ kí ẹ gbọ́dọ̀ papọ̀ tó yàn bá ń bẹ̀rẹ̀ kí ni túmẹ̀ ìyá ń bẹ̀rẹ̀ ọ̀hún ọlọ́run ọmọ tí mo kọ́kọ́ bí ọtí graduate nígbà ìkejì náà mo sì mọ̀ pé ó dá mi lójú èyí tó ti ń lọ yìí náà títí mo dúdú yóò ti yóò ti ṣe mo jẹ́ ọlọ́run ọba mi ọlọ́run ìfẹ́rẹ́ ọlọ́run ọ̀pẹ̀rẹ̀ torí kò sí pé dá kò sí bí ò káwọ́fán pẹ̀lú ìbẹ̀rù ìbẹ̀lẹ̀ ìsàánú mi. èyí tó ṣe fún mi mo dúpẹ́ èyí tí mo tún wọ̀ wájú ẹrú gbà mí. bọ́lá ń tún fẹ́ nìyẹn kò máa sọ. wọ́n sọ pé ọlẹ́ mo ti mọ̀ pé àwọn ènìyàn dáadáa tí mo jẹ́ ń ṣe ògùdọ̀ má rí bẹ́ẹ̀ dáadáa tí mo ṣe ògùdọ̀ má rí bẹ́ẹ̀ àwà. gba gbígbà mi lọ kọ́ ìbẹ̀rù gbígbà máa hàn bẹ́ẹ̀ ẹ̀ máa tà ọ́ torí ògùn máa ń tọ́ ọlọ́run lè fi ọlọ́mọ mẹ́wàá lẹ̀ kó sì kọ́ ọlọ́mọ kan fi sọ náà nù kò sì ní jẹ́ gbogbo mẹ́wàá yẹn náà ó sì lè tán tọ́ka náà ó ti ṣẹlẹ̀ ní kí ṣe tí ò lè ṣẹlẹ̀ ebi tí wọ́n ń dùn ọ́ yẹn tó wọ́n ń ju àyọ̀ jù yọ mọ́tò àyọ̀ kọ́rọ́ àbẹ́rẹ́ ọ̀gbọ̀n ẹ̀ka ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ wọ́n ṣe dáa àti àá تغير الله من حال إلى حال تغير الله من حال إلى حال ما بين غضبة عين وإتباعها Ìṣòlá ni káàdì ìtúkàyà. Ìyá lè jẹ́ ìgbà tó fẹ́ sọ, ó sì gbàgbé gbogbo tó mà láàrin káàdì ìtúkàyà mọ́lọ̀ ní wàhálà kankan. máa bẹ̀rẹ̀ sọ́kò bọ́ọ̀sì ẹ̀ẹ́dẹ̀ẹ́ wọ́n ti bá a máa ti hàn. àwọn àjẹbí tó ní kankan àjọmọkùnrin kan bẹ àti àkàn nígbà kan bẹ pé ẹ̀kọ́ tó kàlà ẹjọ́ wà. ìṣẹ̀lẹ̀ wa máa ń lu fún àtijọ́ àti mú kí rọrùn ọba ń sọ̀rọ̀ ń tọ́ka gbá ọlọ́run ló ń kẹ́ lọ́wọ́ nísìnyí fún ẹni tó bá wù ó níbi tí kò bọ́ọ̀rọ̀ ọdún ó lè jẹ́ sọ personal experience ọ̀hún. ó ní nílò àwọn bàbá òun lọ́kọ̀ ta ọkọ̀ yìí ní gbogbo ìlú àwọn òun lọ́kọ̀ ta ọkọ̀ kí ní táyé tó ń bọ̀ àwọn ọ̀kẹ́ àrọ̀bà bàbá òun lọ́kọ̀ ta ilé epo bàbá òun ló mẹ́wàá ṣùgbọ́n kí bàbá òun tó jáde láyé ètí ní ló padà ń dá. lórí bí òun ṣe wà yìí kò yẹ kó òun sọ́wọ́ àtọ́ndẹ yunifásitì kò tí ì yẹ ó ní ṣùgbọ́n kò sí kankan bàbá yẹn ti jáde láyé gbogbo nǹkan bẹ́ẹ̀ ti tán tó tó tán gbogbo ti a yẹ gbogbo ẹ̀ tán ó padà dé ẹ̀ńtọ́ wá fún ilẹ̀ kan kò fi hàn kì í ṣe kó gbàǹdì o ó kàn máa gbìyànjú àgbàdo pákí kò tún lówó ṣe òun fún rẹ̀. ما بين الضمضة عينين anyị nígbà ụwa wọ yẹn dé òun gámọ̀ ń rò pé fáwọn tó lè tò sí wa níbi tó wọ ìdí olùmọ̀ rò bẹ́ẹ̀ olóṣùgbọ́n ìwọ̀nba àsìkò díẹ̀ náà ní gbogbo ẹ̀ tó tán. máa bá ìwọ̀n gbọ́dọ̀ mọ̀ sí àìlè mọ̀. wọ́n máa sọ pé ọlọ́run mú ti mọ̀ kò gbúdọ̀ má rí bí àwọn bá tí wọ́n dì ní wọ́n ṣiṣẹ́ síwájú ọlọ́run wọ́n sọ bẹ́ẹ̀ ànábì nù ó ṣiṣẹ́ síwájú ọlọ́run ọmọ rẹ̀ yà kékeré anabi lut ó ti tẹ́síwájú ọlọ́run ọba ìyàwó rẹ̀ kọ́tọ́ lọ́hùn. màtọ́yìn náà kàn dọ́tí àìníyàn wọn ti bá àṣìyà yóga yíyọrọ lọ òun àdé ìlà àlẹ́ yóga yíyọrọ lọ òun àlẹ́ ìlà àlẹ́. àtàyìn lọ́gbọ́n mọ́tò wọn ti bá àṣìyà. ọlọ́run fẹ́ rí wípé bó o ṣe ń fẹ́ lọ́run ẹ̀rù ń bà ọ́ ìgbàbẹ̀rù ti bà ọ́ tó náà òǹgbà kan nínú orí ọlọ́run méjèèjì yẹn àlàkọ́wò wà tọ́mọ́ ò nínú ẹ̀kọ́ àti àṣìṣe ni wọ́n máa lérò pé kò kò kò má rí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe wájú ọlọ́run nìyẹn ó máa bẹ́ẹ̀ ni ìyọlọ́run dákun ẹ̀rù ń bà ohun tó ń pa mi bó ṣe ń tó lọ yìí tó gùn yìí kò sí tó lè ṣe jẹ́ orí bí fẹ́ ẹ̀ síwájú rẹ pé ọmọ bá a ṣe tó ọmọ pé kò sí tá a lè ṣe wà tọ́mà wá já kan wípé mo wọ tó mi ò léèyàn mo wò mọ́tò ọba ti ní mo wọ̀ tún kò sí nǹkan kan ṣùgbọ́n mo gbogbo fún tó lè ṣe ayé ọmọ fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń ṣàdúrà ọkọ̀ ọmọ sọ pé wọ́n ti sọ ìwọ ọlọ́ àdúrà wo la dúró máa ṣe dókítà ti sọ pé òun lè bímọ ọmọláyé ọlọ́ọ̀tọ̀ ọlọ́wọ̀n fẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ dókítà níwájú ọlọ́ọ̀ kò sí ìtọ́kùn èyàn gbọ́dọ̀ jà kódà tí wọn gbogbo dọkítọ ayé kí wọn ti sọ nǹkan tó kò ṣeé ṣe tí mùsùlùmí bá ń bẹ lọ kó mọ wọn lè sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n tó bá ti ń bọ lọ ọba rẹ sọ̀rọ̀ má tiẹ̀ wo ọ̀rọ̀ tiwọn yẹn tó ń fẹ́ yẹn ni kó má sọ ṣùgbọ́n tó bá ti lọ ní lẹ́mìí tó bá sọ gbígbá ṣàdúrà fún ọlọ́njẹ́ ogun mọ́tò tó ń ti rí sí mọ́nipọ́sì bọ́n bá ti ń sọ pọ̀ pé yóò rí bẹ́ẹ̀ torí pé kò sí tọ́lọ̀ wọn bó o lè ṣe bẹ́ẹ̀ nà lọ́kọ́ fún wa rọ̀jà láàrin ká máa bẹ̀rù ká sì má jà kàn nínú orí ọlọ́run ẹ̀kọ́ àdúrà tí máa jáde àwùgbà púpọ̀ níwájú ọlọ́run. lórí ìjọba tí àwọn tó ń tẹ̀lé aládùúgbò lẹ́nu ẹ̀wù gbogbo àwọn ẹ̀kọ́ tá a sọ yìí nílùú nínú wọn ló ń tẹ̀lé. á bẹ̀rẹ̀ lọ́n fọ láàrin a sọ pé jóyàn náà ní jóyàn mara yìí ọlọ́run nìyẹn sọlọ ń sọ yìí mi ò ní jóyàn yìí àwọn aláṣọ bẹ́ẹ̀ <laughs> náà ní sọ bẹ́ẹ̀ àwọn ọlọ́run gan tí wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ tí ẹnìkan pa ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ ẹni yìí ohun di ti ọlọ́run ọba lọ́wọ́ ní tó bá tẹ́ sí ọlọ́run kó ṣe fún ọlọ́run ló mọ ẹni tó ṣe fún. ìdí ìyẹn tó lọ́wọ́ bá fi sọ pé wáá wọ́n wọ́n kọ́ fọ́ wọ́n tó máa ń rán. wọ́n ti ṣe bí yóò ti ra ọ̀rọ̀ bá ọlọ́run bá ní ẹ̀rọ bá ń lọ jẹ́ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti káyé ṣe ẹ̀yọ̀ ọ̀rọ̀ bá ń tí ń páyà bẹ́ẹ̀ bá ti ń bẹ̀ láti máa pátá pé àmọ́ ń tọ́lọ̀ ń ó ṣe kò sí tí ò lè ṣe yàtọ̀ máa níbi ilé ọdún páyà yẹn náà ẹ má jákàn ẹ nítàn máa nínú pé n tẹ̀ ń sọ yóò ṣe fún yín. ìlera mẹ́ta ìwà ọ̀sán ìgbọ́ nílẹ̀ ìmọ̀ ìgbìmọ̀. ọlọ́wọ́ bá ní sẹ́ẹ̀rí gbígbàdúrà tẹ́ẹ̀rí yẹn ó súnmọ́ gbogbo ẹni tó mọ́ lọ́wọ́. إن رحمة الله قريب من المحسنين ìkẹ́ ọlọ́run ó súnmọ́ gbogbo ẹni tó bá jẹ́ ní irú tó mọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo tó sì lẹ́kọ̀ọ́ bá a ṣe lọ ọlọ́run kò fọkàn balẹ̀ nígbà tí àyẹn súnmọ́ ọ̀dà rẹ̀ lápò. inna rahmatallahi qaribun minal lórí lọ́pọ̀ àwọn ànábì ọlọ́run àwọn èèyàn jákàn ẹwà ànábì Ibrahim kó tó bímọ láyé kò yé máa pè é òye máa gbọ́ ọmọ títí tó fi lé ní eighty years kò zọ́gbà ah, ọmọ ìdàgbé yìí ó sàn pé ó sàn pé ọlọ́run dá lóhùn ìgbàdá náà bọ̀ ìwé dáadé máa tó wá ń dúpẹ́ òun alhamdulilayi lẹ́bí wàhábálì alàlè kíbárì ismail wa ìsàhà. الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل وعيسى قل الله ọba ojúgbẹ́ alàlè kíbáàdì tó ń ta dára òṣìṣẹ́ ọmọ ẹwọ̀gá ohun tí mo ti dá ojú fún mi ní ismail ojú fún mi ní isaha látara àti eléyìí àgbọ̀dọ̀ jákàn nínú rẹ̀ lọ lórí ilẹ̀ ọmọ láti ìmọ̀já rẹ̀ jù lórí ìdí tó ti fúnra lábàá àwọn dáfà àti níbi tó rí pé àgbà àná kan ò lè wọnú ẹ̀ lágbà àná bá tọ́lá ẹ̀ tún náà ní àwọn kọjá rẹ̀. ìyẹn sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ó sì fi gbèsè pé àbẹ̀lẹ̀ ọba ní títóbi rẹ̀ ọlọ́run náà bìí ní fi àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olókùn àmọ́ tayọ àlà nínú ọ̀rọ̀ ẹni tí ò jẹ́ nǹkan kan lánàá tó ti wá jẹ́ nǹkan kan lónìí yóò wá sọra rẹ̀ di èèmà sáwà lẹ̀ ń darí báyẹn sáwà ẹ̀yin mélòó tí wọ́n tó jẹ́ nǹkan kan lánàá o ti wá jẹ́ nǹkan lónìí oṣù rògbò bó ṣe máa jẹ́ lọ náà nìyẹn ìyẹn gbọ́dọ̀ ọmọ páyà lórí gbogbo ààyè tọ́lọ́ ń bá fìyàn sí èyí ti tún máa kàn wípé kò sí tọ́lọ́run ò lè ṣe fún yàn ní dáadáa àwọn eléyìí ó ń bẹ nínú ẹ̀kọ́ àdúrà nínú Islam lọ́sẹ̀rẹ̀ wa ti ní ó jẹ́ ẹ̀kọ́ àdúrà bí wọ́n ṣe máa ń ṣe èyí gbọ́dọ̀ tẹ̀ láwọn ẹ̀kọ́ ìjà náà kó ládùn àwọn ògbà ni ò sí táwọn bó bá ń bẹ lọ bí nǹkan lọ́wọ́ tó bá tẹ̀ láwọn tá a sọ yìí ó sì rọkàn ló balẹ̀ nǹkan ti ẹ̀ ọmọ ọdún ọdún sẹ́kì ní ṣe wọn. ọmọ kọlá àlọ́ lòun ṣe ń rọrùn ọmọ wákàtí méjì wákàtí méjì nǹkan ó di ọkàn yóò rí ẹ sọ pàápàá ló má rí àánú ọlọ́run tó dúpọ̀ náà ṣe ń sọ kì í ṣe ń sọ tó ní lọ́dọ̀ ọlọ́run pé kò sóró ọlọ́run lè tẹ̀ kò tóró kò tóbi ọlọ́run lè tẹ̀ ọkàn rẹ̀ wàá balẹ̀ bí nǹkan yẹn ò bá tún wá bọ́ sí náà ní ó gbà yẹn náà náà ló bẹ́ẹ̀ bá súnmọ́ wọn ìdààmú ìkúrò nínú ìgbésí ayé wọn láti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí láti fi wa náà la mọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀sìn ẹgbẹ́ ká ẹgbẹ́ ẹ̀sìn wa ká sì lọ ọmọ ẹ̀kọ́ àdúrà ìtọ́ ọba sọ̀tọ̀ nínú ọ̀rọ̀ abẹ́rẹ́ àwọn ọba tó dé ọ̀pọ̀ alágbèéyé ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé. àtàní àtàfíì àtàní

ha béèrè níwọ̀nba díẹ̀ ọ̀rọ̀ yẹn kì í ní Quran ṣùgbọ́n wà nínú hadith bẹ́ẹ̀ ni tí mo kí àdúrà àdúrà rẹ̀ tó gbà àbí kírun rẹ̀ tó gbà yóò tó ṣe forty days àbí nǹkan kan hadith yẹn àwọn wọn kà ó wọn kà ha ẹni tí ti burú jù yẹn lọ. níwájú ọlọ́run ìyẹn kéré níbinú ọlọ́run tó ń bẹ lórí ẹni tí mo ti ọlọ́run máa ṣe wà lọ́mùtì. then ẹni tó ń ta oúnjẹ tó jẹ́ mùsùlùmí lọ́sàn-án àwẹ̀ tó oúnjẹ lọ́sàn-án àwọn mùsùlùmí náà wà máa lọ́wọ́ ó sì wà lágbègbè tó ṣe pé mùsùlùmí ń bẹ pé àwọn ò tiẹ̀ ka àwẹ̀ sọ́ràn yàn wọn sí pàtàkì ó tún wá ronjẹ lọ́wọ́ ẹ̀ ntí ó jẹ́ ẹ̀sẹ̀ fún ọ púpọ̀ ni tó ṣe mùsùlùmí náà wá ra oúnjẹ yẹn wọ́n tún wá ń rà o sì tún tà á fún wọn. ọlọ́run wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan àgbọ̀dọ̀ ra àwọn èèyàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tó bá máa jẹ oúnjẹ ọ̀sán wọn bẹ jẹun lọ́jọ́ ọ̀dọ́ máa jẹ́ níbò mí kọ́ má jẹ́ pé wọ́n ló tún ṣe bẹ́ẹ̀ fún wọn oúnjẹ owó tí wọ́n máa ń pa lásìkò ìsinmi sísáàrì yẹn ó ju àwọn ọjọ́ dé ìsinmi Ramadan lọ ìyẹn wọ́pọ̀ ní Haúsá dáadáa ní Kogi state gbogbo àwọn bẹ̀rù bí yàrá ń travel ní veranda bá ti lọ́kọ́ dáhùn bọ́ bá débẹ̀ lálẹ́ nínú Ramadan subhanallah torí pé ọdún káwọn yóò jẹ sáàrì ìyí tí wọ́n pa ń bẹ̀ lásìkò yẹn gan gẹ́gẹ́ kékeré. jòwó ó dáa kí mùsùlùmí ojii sí nǹkan báyìí kó sọ iná dídá rẹ̀ di alẹ́ àbúrò àmọ́ tó bá wọ tí wọ́n á ràn án lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe mùsùlùmí ó lè tàn jẹ fún wọn tí wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n bó ló ti fẹ́ mọ̀ sí ọmọ sí mùsùlùmí ní sẹ́mà lágbára kó sọ̀kọ́lá ọba kí ó sànù ọ̀kúlọ̀ ààrẹ then ẹni tí àlìjànú tó ń dà láàmú lóbìnrin lójú oorun àṣàlàyé lórí eléyìí lánàá bá a ṣe sọ yẹn kọ́lọ̀ ọba kó wọlá ìṣojú rẹ̀ kí ó mọ̀rẹ̀ sànù wa gbogbo ẹnikẹ́ni tó bá ti mójútó ohun tó yẹ kó mójútó nínú ẹ̀sìn àlìjànú ò ẹja lọ mọ̀ ọ́ alìjọ́nù yóò máa sá fún ẹ̀kọ́ tó bá ti mójútó nǹkan yẹ kó mójútó náà fún. o fẹ́ wọ bàtà ẹsẹ̀ ló kọ́kọ́ wọ̀ o fẹ́ wọ tẹ́rẹ́ gbogbo wọlé gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn kọ́ wa ó fẹ́ mú o fẹ́ sùn ọ̀ṣàdúrà o fẹ́ jẹun bísí nìlá o ti ń jẹ́ lọ orántí bisimilahi awalahu wa akhira gbogbo àwọn nǹkan yìí sàrán yẹn o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe àpò ọlọ́run gbogbo ẹ̀mí kẹ́mi ọ̀hún máa lọ́rùn gbà mí gbà ah, ọkùnrin tí ilẹ̀ sì wù mí bí kó tọkọ mi sẹ́ǹkó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àlìjẹ̀mú obìnrin míì wọ́n lè wu ọkùnrin míì títí títí wọn ah, ọkùnrin ló da báyìí lọ́ba kó síra bí bá ń sùn àjọyọ̀ ìlú màlálàrí pẹ́sà ló ń bá obìnrin kan láṣepọ̀ lójú wọn kódà ó lè lọ gbáwò náà ya rẹ̀ gan wọ̀ èṣù ó máa ń lo àwọn àlùjànnú púpọ̀ láti dàgbéṣe ayé àwọn ẹ̀rọ. wọ́n wá lẹ́nu tó wá lálàyé tó wá jí lórí pé gbára àwọn ti rẹ yóò lọ wẹ̀ náà ni yóò sì bẹ̀ lọ́n yóò sì jìnnà sí gbogbo àwọn nǹkan tí ó jọmọ́ yàpá àṣẹ ọlọ́run torí pé ibi tẹ́ṣẹ̀ bá ti pọ̀ àwọn ẹ̀mí òkùnkùn nínú wọn máa ń dùn bẹ́ẹ̀ wọ́n máa ń ráàyè bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí ṣíṣe tọ́lọ́run bá pọ̀ bẹ́ẹ̀ wọn lè dúró bẹ́ẹ̀ ọlọ́mọdé tó ṣe oníkàpá lórí wa tó bí yẹn ṣe jẹ́ ni abójú lè ṣẹlẹ̀ lọ́kùnrin náà ló lè ṣẹlẹ̀ sí obìnrin. bákan náà ìbéèrè tí yẹn bá ń ṣàdúrà ànábì sọlá sálám ṣé dandan ni kéèyàn ó ṣe lẹ́ẹ̀mẹ́ta àwọn àdúrà ànábì kan bẹ tó pé ẹ̀ẹ̀mẹ́ta làǹábì ni a ṣe kéèyàn ó ṣe lẹ́ẹ̀mẹ́ta ìní ìgbẹ́ tánàbí òdá sọ́lẹ̀ mẹ́ta ní ọba ti sílẹ̀ kan bó ìṣẹ́jú ẹ̀ka lọ kò sí láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́sí tánàbí òdá ti fòǹkà sí mọ́fòǹkà sí fún yàn ìtànà gbígbà sọ pé mẹ́ta sí mẹ́ta ìtànà tí ìbá jí fòkà sí ní tó bá wù ọ́ ò lè ṣe mọ́wàá sọ fáwọn èèyàn mẹ́ta bá ti bẹ́ẹ̀ ṣe méje seventy one kan ṣe ànábì tí ò fò nǹkan sí wọ́n tún sọ̀rọ̀ di ànábì míì náà èyí tó bá ti rọ̀ ọlọ́run òní kò ṣe in tó ṣe kókó ní àdúrà kì í ṣe bó ṣe pọ̀ tó ọkàn tá a fi ń pe ọlọ́run ẹ̀rọ pàtàkì gbogbo àwọn nǹkan yẹn wọ́n gbé sí sílẹ̀ ní wa láwà lè kí ẹrẹ fún aládùá kan ọ̀rẹ́dẹ̀ aládùá ọ̀fà nípa seven hundred seven hundred twenty seven million. Gbẹ̀tẹ̀tẹ̀wọ́ wá ṣe àdó àti mi ẹ̀yà mẹ́ta òṣè èyó dùmọ̀ lẹ́gbàá. At the end of the day, ò ní rí láyé àti ṣe nǹkan kan míì mọ́. Ẹnìkan wá sọ ọjọ́ ìgbàgbọ́ ẹ̀rọ alẹ́ mọ́ fàkìrì nígbà náà pẹ̀lú ògùn ọlọ́run ògùn ọlọ́run ó máa ń five naira lójúmọ́. ìgbà tí mo sì rí owó ọkọ̀ àkúrẹ́ sí ìbàdàn twenty naira yẹn tó bá jẹ́ ká tó bá jẹ́ bọ́ọ̀sì fifteen naira ó máa rí láti ìbàdàn sọ́yọ́ lójó tó one two one fifty àbí kò tí ò rí. ṣùgbọ́n ìgbà yẹn bẹ̀rù wípé ọ̀rẹ́ wa kan wúrà naira ń tọ́ ọ bá lọ sí gẹ̀ẹ́dú àbọ̀ lọ sí àwọn ìyá tí wọ́n ma ń yan gàárì hùn bọ́ba bá wọn láàrin wákàtí kan ó rí ju naira lọ nígbà bá wọn fa iṣẹ́ fẹ́ jáde ń bẹ̀ kò pé yẹn wípé gbogbo àwọn yẹn àwọn nǹkan tó ti kọjá ọlọ́run la ṣe wúrẹ̀ kó sàánú ṣùgbọ́n àlùmí kì í ṣe bó ṣe pọ̀ tó òní ẹ̀mí tó fi ń pe ọlọ́run lásìkò yẹn lọ́lọ́run fẹ́ wò bóò lọ́kàn rẹ̀ ṣe rí sọ́lọ̀ nígbà tó ń pè ẹ̀ ọ̀nlọ́pàtà kì ṣe pé ó gbúdọ̀ wà mílíọ̀nù wà kìnnìkan yóò sọ gan ọ̀kọ́lọ́ anábì yìí sọ fún wa pé èyí tó bá mọ níwọ̀n nínú àdúrà ni ẹ máa ṣe kó mọ̀ bá a sí ní torí pé tọ́lọ̀ mọ in tó tó tó kí n tó téèyàn tó bá ti ṣe díẹ̀ tí èyí tètè súyàn ọlọ́run nífẹ̀ẹ́ sí òṣè jẹ́ òtún pa ṣe òṣè mọ́ mú èyí tó rí pé ó mọ níwọ̀n tó rí continuity ó lè wà ọlọ́run nífẹ̀ẹ́ sí ju èyí tó ṣe sáà tó sú ọ tó lè ṣe mọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí tí bàbá wa ń ṣe seven million seven hundred thousand ó ní ilé continue kìíní yẹn tó bá yá ṣe níwọ̀n tí ó lè máa continue wà continuous so tí continue ṣe wà fún kó lè wọlé àti ọ̀bẹ̀ kó sàn àwọn wa. number six. ìbéèrè ni pé bí èèyàn bá dé haram ọlọ́run kí ó mọ̀ sí ilé ìwé ẹnì kọ̀ọ̀kan náà. ẹni tí tẹ́tọ́nù tẹlifíṣàn ní ti ń rí kàábà àbínú kàlẹ́ndà kò síbẹ̀ èèyàn ṣe tó ń jọ́tọ̀ ọba kọ́kọ́ rí kàábà lójú báyìí omi ọ̀fẹ́ jáde lójú èèyàn ní àpèsè kàábà náà ni wọ́n ń sọ tí dúdú yẹn o fẹ́ẹ̀kì ni aṣọ yẹn màtíríà wọn bí ó sì máa gbọ̀n báyìí orí sọ ọlọ́run kó má ṣe ilé ìwé ẹnì kọ̀ọ̀kan wa. ó wá rọrùn tẹ́lẹ̀ mi bá ti rígbò kàkà bàbá yẹn kókàn bù sẹ́kùn ni tí ó fi parí tàwa fún ẹkún ni ó máa sùn. ṣùgbọ́n ṣe mọ̀ fáwọn Yorùbá Yorùbá mọ̀ nǹkan fún ní ìtumọ̀ pọ̀ Yorùbá àwọn ìran bàbá ńlá bàbá wọn nílẹ̀ nẹ́bí tẹ̀má nẹ́bí ẹkún bàbá ńlá bàbá wọn ni wọ́n orí sùn lóbi ń sọ ẹkún kì í ṣe ìyẹn tó ti yé yorùbá bí yorùbá bá ṣe oríṣiríṣi aláàbíyàn nígbà tó tó ilé òpó ilé wọn ilé ló fi pé àwọn èèyàn lọ máa da àwọn láàmú sàárè sàgbé báyìí àwọn ọlọ́pàá yẹn kí ló fẹ́ fi ṣe tó o bá mọ̀ kí ló fẹ́ fi sàárè yẹn ṣe ẹ̀wọ̀n sáfẹ́ mọ̀ ni tó bá yẹ kó wà ń dà ọ́ láàmú pọ̀ jù pẹ̀lú máa lọ sọ́run yẹn bá dé bẹ́ẹ̀ ọba tó bẹ́ẹ̀ lónìí kò bí ọlọ́pàá tó wà tọ́ba tó bẹ́ẹ̀ tó ti dùn òkè sàárì ẹ̀ sáàdù fún àbí wàkọ́ lọ síbẹ̀ ó rí ọ tún bí lóore ńgbà ọba dààmú ó rí pé ibi ìbẹ̀rẹ̀ ló tún padà sí nígbà ọba ẹsẹ tó báwọn ẹgbẹ́ kí ló fẹ́ fi sàárè àwọn èèyàn máa ń fún oríṣiríṣi nǹkan ní tẹ́lẹ̀ náà fẹ́ délé kó lè kó lè tó kó lè fún yẹn ní tẹ́lẹ̀ analyse àgbàdo ti wọ plane láti kú sì máa sọ bó ṣe rí adé mọ́kà adé iye ọ̀nà tó wọ gbà àwọn èèyàn kà pílà gbogbo pílà sọ àmì wọn láti ẹgbẹ́ owó lẹ́sà oṣù dọ̀gbọ̀n oṣù kà lọ. èyí tó ẹjọ́ ìtàn ẹgbẹ́ àtẹ̀jì yóò gbà ládàá gbogbo owó tó ń kà yẹ oṣù ládàá tó tẹ̀lé bọ́ ọ̀ká tán tó ọmọ yìí ẹ̀ oṣù ládàá tó fẹ́ gbà. gbogbo àwọn ọ̀ká ẹgbẹ́ ìgbà pàtàkì máa ń sọ ní òun ló máa ń torí tó ti ń sọ ọkùn. ìgbìgbà yìí ń bẹ ọ̀gá lè pàtó so kì í ṣe pé bóyá àwọn baba ńlá ọba wọn kan tó lọ́wọ́ àlà kì í ṣe ìdí nìyẹn nàmbà sẹ́wọ̀n àwọn ìjọ ẹlẹ́rìí tí ó fà àwọn nígbàgbọ́ wípé àlùjànnà òpin ilé ayé gan òun ló wà ìgbàgbọ́ tí wọ́n nìyẹn kódà àwọn other denominations àwọn ọ̀rọ̀ wọn jọra wọn àwọn ẹlẹ́rìí tí ó fà gbàgbọ́ wípé ayé náà ni àlùjànnà wà ẹ̀rẹ̀ àwọn ìlú tí wọ́n máa ń awake àwọn òwe òun wọn ìdíje ọmọdé kan fọmọdé kìnnìún ṣe wọn bìlífù pé gbogbo ilé ayé yìí náà ní àlìjẹ́nà ọba lọ pé pélé àlìjẹ́nà ilé ayé làlìjẹ́nà ìyá jẹ wá nù ìyá padà jẹ wá bá nálè náà nù tó bá jẹ pé ayé yìí o òun náà ní ó jẹ àlìjẹ́nà ilé ayé ayé àtàn lọ ń tún yẹ kó ẹ̀sán kọ́kọ́ bí wọ́n lè rìn pé ǹjẹ́ o gba Kùránì gbọ́ kọ́kọ́ bí nìyẹn kò gbá kò ádùn ọ̀hún bọ̀ bóò ló ti lọ mẹ́rin rẹ̀ alárùbọ̀ tọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn òun náà ilẹ̀ inú àlìjánná àwọn ààyè tí àwọn kèfèrí ò bá nínú àlìjánná ọlọ́run yóò jogún ààyè yẹn fún àwọn àlìjánná bí ilé rẹ̀ tẹ̀sí ìwọlé tuntun yẹn yóò wọ́n kàfẹ́ fi yẹn sọpọ́tì ìgbàgbọ́ wọn ọ̀rọ̀ tí wọ́n burú àwọn gbà wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ kú ní èrè ẹ̀ṣẹ̀ ẹjọ́ máa ṣẹ ṣùgbọ́n ẹjọ́ bá ti kú òun kankan mọ́ ìgbàgbọ́ yẹn ó wà kò kò iye òní káwọn èèyàn mọ̀ta fún pé ikú lè rẹ̀ àwọn ti parí kò sí ná kò sí ẹ̀rọ máa kọ́mọ bayé jẹ́ lọ ẹjọ́ bá ti kú òjò parí náà ló ti tẹ́ nìyẹn so ajọ́ pé kò síyà fún ẹ̀ṣẹ̀ nìyẹn àwa mọ ijó òfin ronú gbé láwọn gbé lọ́wọ́ yẹn kò bá àkà yìí ṣùgbọ́n tọrọ bá délẹ̀ kódà àwọn làwọn làwọn dáa ju gbogbo àwọn denominations tó kù lọ so kó làwọn láti bẹ̀rẹ̀ yìí tán sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lára nígbà eight. ká àná mo padà rí pé mo fẹ́ sọ pé one over four sì mo ní one over four kì í ṣe one over four ṣùgbọ́n mo padà rí pé kí ni mo pè one over four là one over forty torí nínú àánú ọlọ́run lérí wa tẹ́ rí ìdé máa ń yọ nínú zaka ó kéré gan iye tó jẹ́ nìsọ̀ one million iye téèyàn lè ní lọ́wọ́ táàtò kó zaka ti wọ owó èèyàn one million three hundred and ten thousand sixty five naira iye téèyàn ò ní nìyẹn sẹ́tẹ̀yàn bá wá ní iye yìí lọ́wọ́ tọ́dún kan kò lérí ẹ̀ èyí ó wàá yọ one over forty rẹ̀ one over forty tí èyí ó yọ nínú one million three hundred thousand kìíní kàkà yìí thirty five thousand seven hundred and fifty one naira fifty five kọ́bọ̀ nínú million síbẹ̀síbẹ̀ bá a ṣe rẹ́rìn-ín náà àwọn èèyàn yọ ọ́ bó ṣe kéré o tó yẹ pé one cent òun ní every week one over ten ní church one over ten ni ó yọ tó bá ní one million one over ten one million hundred thousand naira. ṣùgbọ́n ní Islam lẹ́ẹ̀kan lọ́dún bẹ́ẹ̀ àti já yahoo náà nù bẹ́ẹ̀ àti kí mùsùlùmí káfẹ́ yahoo ni mùsùlùmí èyí ni sáwọn àwọn èèyàn náà mú àwọn di ahun mẹ́rù nínú ìgbà bó ṣe mọ ohun ẹlòmíì ní owó kò tún ní yọ tọ́lá ti di pé òun yẹn ń lọ bí twenty million ẹlòmíì gbà á ah, ẹni mà ti ń pọ̀ irú thirty two thirty two times twenty sí ló fún wa báyìí wọ́n lọ bí sixty ẹ́ ẹlòmíràn nígbà ah, owó yẹn ti ń lọ bí six hundred and seventeen kìíní kan ìyẹn ti ń pọ̀ kò ní yọ. ṣùgbọ́n nǹkan méjì làwọn àfáà sọ ẹlòmíràn bẹ̀rẹ̀ ṣe wípé gold ló ń fi ṣe gbèdéke yíyọ zakẹ́ ṣùgbọ́n tó bá pé sliver lòún lò sliver òun jẹ́ one hundred and twenty five thousand two hundred and twenty eight naira seventy five kobo kẹ́pẹ́ sliver lè yá consider tó o bá ti ní one hundred and twenty five thousand six hundred and twenty eight naira seventy five kobo lọ́wọ́ ó yọ one over forty ìyẹn jẹ́ three thousand one hundred and forty naira seventy two kobo ló yọ nìyẹn. àwọn àfáà wa ní tó bá jẹ́ pé orílẹ̀-èdè tá a wà bíi nàìjíríà báyìí tó yẹ wípé oníkálukú mánéèjì náà ni ká kọ̀ǹsídà flavour torí pé tá a bá ní one million ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní lè ṣe kí ni o wọn ò ní lágbára ṣùgbọ́n oníkálukú náà sáfẹ́ yọ sàkà ṣùgbọ́n ọ̀rọ̀ twenty five thousand yìí nǹkan kan ó súnmọ́ kọ́pọ̀lọpọ̀ náà ò ní nínú ọ̀rọ̀ twenty five thousand yẹn seven twenty eight naira five kọ́bọ̀ three thousand naira one hundred and forty naira and seventy two kọ́bọ̀ nítorí ọ̀nà yẹn. now ẹni téèyàn bá ti wá ní tó ti wá ju gbèdéke yìí lọ lápèjúwe èèyàn ti wá ní bíi hundred million ó wàá yọ one over four hundred million èló ló jẹ náà àdánwò onídìí calculator ẹ́ eh? one one forty àbẹ̀mí ò sí o ẹ̀yìn lẹ́sọ̀ rẹ̀ eh. naam two point five million hundred million ni mo sọ tí yàn wà ní wa forty ẹ̀ eh? one hundred thousand ó lè tó two point five million two point five tọ ju gbogbo ẹ lọ ilé islam lọ nìyẹn almuhim ẹ wo one hundred million ẹ wo ìdíjà káwọ ṣùgbọ́n tàbí ẹ ẹlòmí lè má ní owó yẹn kó ṣe wípé oníṣòwò ni ó ń ta ọkọ̀ ló ń tà ọkọ̀ ló ń tà ó ń ta provision ó ń ta aṣọ ó ń ta building material ó ń ta everything ìyẹn náà ń pè ní ọ̀dọ́ ìlú ìyá lẹ́sìn láti sí di ọdún ní Ramadan ló fẹ́ máa yọ zakẹ́ in tí ó ṣe ń tiẹ̀ gbogbo ọjà tó wà nínú inú inú owó rẹ̀ yóò yóò yóò fà lè lórí gbogbo ọjà tó wà nílẹ̀ lórí material ló ń tà provision ló ń tà yóò bá lò wọ́n. Tòló ló jẹ́ yóò tó wá wò ó pé àwọn ọjà tó ń tà ta tó wẹ̀ ò tí wọlé lókè. Ó wá fẹ́ fi nǹkan yẹn. Ìṣirò ìdílé sí kò ní sí ní ìsí iye tó ra ọjà iye tó fẹ́ tà á lápòjú ìgbà tó lọ ra ọjà yẹn lápòjú oríṣi ó ní hundred thousand tó bá sì fẹ́ tà yóò tà ní one twenty thousand one twenty yẹn ní oṣù o tó bá wá sí ìgbà tí ó fi sí gbogbo ẹ̀ tán yóò yọ gbogbo tó wà lọ́wọ́ yóò lọ bẹ̀ tó bá wá tó gbogbo èyí tó wà bẹ́ẹ̀ ó ti lọ bí two million lápẹ̀jú twenty million one over forty ẹ̀ kò ní ọ̀yọ́. so òhìbí ti jẹ́ ara àwọn nǹkan tó bá jọ mọ́wò owó lèyìn ó fi yọ àwọn nǹkan tó bá jẹ mọ́ nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn yẹn lèyìn ó lò lèyìn ó fi yọ ràkúnmí ẹranko náà ló fi yọ màálù ṣùgbọ́n kẹ́nìkan ó máa ta ọkọ̀ káwọn aṣọ pé ẹni tó bá ti ní ọkọ̀ tí ogún tó wà ń bẹ̀ yóò yọ pẹ́ńtò àbí ọmọ àṣìkò kan owó tí ó fi yọ ara o ìyẹn ó dá wà lálẹ́ o owó tó pa lórí òwò yẹn ni ó fi yọ ìjàká ìyá ní pọ́tì adọ́gbọ́n ayọ̀ lọ́dún yóò fà yọ owó ní ìdájọ́ ìjọba màálù takumi ewúrẹ́ àgùntà àgbò. ẹ̀fọ́ àwọn Islam tó bá tó bá yẹ kó wọ́n kó wọn jáde nínú ilé ó fi ọgbà fún wọn ìwọ ló ń ka oúnjẹ fún wọn. ọ̀bá àti mílíọ̀n àgbò ṣàkóso. ọ̀pọ̀ ẹ̀jẹ̀ nínú Islam ṣàkóso ló dákẹ́ pọ́ọ̀tì rẹ̀ ṣàkóòwọ̀ àwọn adì oúnjẹ tó ń rà fún adìyẹ gbogbo ẹ̀ owó tó o bá pa òní kàkàwọ́. Òbá àti ẹgbẹ̀rún àgbò tó ṣe wípé kì í ṣe pé wọ́n ń dà wọ́n jẹ́ ẹ lọ tí wọ́n ń lọ níta tí wọ́n gbà ta wọlé. Tó bá yẹ pé ọkọ̀ wọn tó dùn kan, àwọn oúnjẹ fún wọn ti wá ara rẹ̀. Kàkà òwò àti kankan bẹ̀. Owó tó o bá pa tó o bá láìláìsí olóyè ló ti lọ kàkà, ìdí ṣe kí n fún àwọn àgbò yẹn àbí màálù àbẹ́rẹ́ àkọ́kọ́ ṣùgbọ́n ó ti àwọn nǹkan yìí ó ṣàfihàn ẹ̀jẹ̀ tó ń bẹ nínú ìfà tó bí ó wà lẹ́nu ẹ̀sìn ìfà wà lára rẹ̀. Nàbà náírà nàbà tẹ́ náà. Náà àkọ́kọ́ náà yìí gbọ́dọ̀ bá bá tí wọ́n bá ti ń ṣe ọ̀rọ̀ owó ìpínlẹ̀ dànkan pọ̀ ṣùgbọ́n àwọn circumstances ní ìgbà míì ó fà á pé pé ọ̀rọ̀ gbọ́dá sí ó kò ó síbẹ̀. ọlọ́run bá ní àbúlé ọ̀hún ṣiṣẹ́ mọ̀rọ̀ sí ọlọ́run bá wọ́n jẹ́ àmì taqullah wa zaru ma baqiya min ar-riba. ọlọ́run mo pẹ̀lú rúbà bí olùrẹ̀ ẹ̀pá ọlọ́run o èyí tó bá ń lé nínú owó rìbá lórí owó yìí ẹ má mú o ẹ fi sílẹ̀ ntẹ́ni ó ṣe ni pé ẹ̀yin náà gbúdọ̀ máa kì í ló lẹ ní owó tẹ́ ẹ fi bẹ̀ ẹ gbúdọ̀ máa ṣe rí èlé tá ń fi bẹ̀ ọ́n ẹ má wò pẹ́yìn lẹ ní kásáwà bẹ̀ ojúlówó owó tí oníkẹ́ máa mú bẹ̀ sóti sòhádà wà láwàlá. àwọn báǹkì kan wọ́n láwọn àwọn bíi stanbic ibtc àbíkínà wọn àwọn ní wíńdò kan ìmáà wíńdò wà ń bẹ̀ tẹ́ pé kò ní sí kí lóko ẹ̀ ń jẹ́ kò sí interest kankan bẹ́ẹ̀ sórí àwọn yẹn lè patronize wọn káṣí tó máa bẹ̀rẹ̀ alìjáìs ọlọ́run jó kárí ìgbà yẹn làwọn èèyàn ó tó mọ orí tó ń bẹnu Islam bí jáìs ṣe wà yẹn kódà àwọn tí ì ṣe mùsùlùmí tá ní owó ọ̀pọ̀lọpọ̀ tí lọ kó wọn síbẹ̀ nítorí pé tá ní òmọ ìnira tó ń bẹ níbi òwe gbogbo àwọn olóyè náà mọ̀ wọ́n kàn mú mara náà. ewu wo àwọn islamic cooperatives táwọn èèyàn ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe ṣe mùsùlùmí gan wá síbẹ̀ pé ti ah, yìí ó sí ọ̀nà ẹ̀dẹ́ wà nínú islam ṣùgbọ́n àwọn tí ò fẹ́ kí wọ́n nípa islam gbogbo ọ̀nà ni ó sì máa kọ́ dín nǹkan yẹn torí nǹkan yẹn àti ìdẹ̀kùn tó ń bẹ nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n irọ́ ni yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kariha al-mushrikun ìmọ́lẹ̀ yẹn ó ti tà kò ní wọlé mọ́ sọ̀kọ́lọ́nkọ́ mọ́ sí wálérò ẹ̀yìn nínú ẹ̀sìn àwọn obìnrin kọ ìbéèrè kan wọ́n ní ṣé ó tọ́ kí èèyàn máa ṣe àdúrà kí ó wá máa sọ fún Ọlọ́run pé ọ̀la bíbí ànábì kó ṣe nǹkan báyìí fún un. ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní ìdí àlàyé ni torí pé àìfẹ̀lẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ó máa ń jẹ́ káwọn èèyàn ó sì gbọ́ àwọn èèyàn á sì máa ṣàṣejù nínú ọ̀rọ̀ wọn á sì máa ṣàṣètò. mo ti rí àfa àkànjọ kàtí ń sọ pé ah wọ́n sì máa sọ pé ọlá ànábì ọlá òlà ànábì ní ànábì lọ́lá ń lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run aláwòlá anábì ni anábì ni ana sayyidu walad adam anábì lè mi lọ́ka gbogbo ọmọ anábì adam kì í ṣe ti fáàlì anábì sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ní ti ọ̀la ẹ tún fi ẹ̀gàn kún ìyẹn ká mú tẹ̀gàn kúrò ẹ fi ẹ̀gàn ẹ fi kún anábì ní ọ̀la ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tá a kọ́ lára anábì ni pé anábì ìgbéra ga nínú ọ̀rọ̀ tánà ìbá ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí nǹkan bá dójú ẹ̀ báwọn èèyàn bá fẹ́ ṣe bákan anábì ní anẹ́nẹ́bí yìí làkẹ́dẹ̀ ànábì mi ní ndọ́kan ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ àwọn sàbẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè tẹ́ ẹnìkan sáà ń béèrè bí àbẹ̀yàn ń béèrè béèrè ẹ̀fẹ̀ ẹnìkan ẹnìkan ànábì ó dáa ẹ̀ bàbá mi kọ́ ní gbogbo láàmì wa sáré jẹ́ náà lọ́wọ́ àbí náà ànábì iná làbẹ̀ wa ẹnìkan tó béèrè béèrè ànábì iná lójú ẹsẹ̀ Umaru bá kú lẹ́nu yá Rasulullah ànábì òtítọ́ àbẹ̀rẹ̀ máa anabi ni ana nabi yula kẹ anabi ni mi kò sí rọ́ǹbẹ anabi ọlọ́run ni mo ṣe umaru sáà ń bẹ bẹ̀rẹ̀ pé anabi ò ti tó torí pé gbogbo tó bá ti sọ yẹn àṣẹ ti kù so lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá anabi máa ń ṣàfihàn ṣùgbọ́n anabi ò ní gbéraga tó bá jẹ́ pé anabi jọ ń tó ní gbéraga ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ sẹ́ ìyanu lọ́dọ̀ àbámọ́sọ kiri àìmọye sẹ́ ìyanu anabi tí ò sì ẹ̀sìn mọ̀ sọ àìmọye níjọ́ kan anabi wa sallam ànábì wọnú ibi pápá kan ànábì wá fẹ́ gbọ̀nsẹ̀ desert tí ẹ sì mọ̀ pé desert ibi ó ṣe gbansasa ànábì wá sáà ń wọ ọ̀tún bóyá káwọn èèyàn mọ́ torí pé nínú ẹ̀kọ́ Islam tí èèyàn bá fẹ́ gbọ́n ó gbúdọ̀ dún táwọn yóò ti máa rí ọ pé ò rẹ̀ ànábì wá ń wọ ọ̀tún ó ń wọ bóyá káwọn èèyàn má kọjá igi kan ó wà lọ́ọ̀kan ibi tó wà jìnnà bẹ́ẹ̀ nǹkan dẹ́sà tèrètèrè làwọn igi yẹn ó rí igi kan wà níbi tó jìnnà ìkan wà níbi tó jìnnà báná bí ṣe wo igi tọ̀ọ̀kan yẹn igi yẹn sì tẹ̀ wálẹ̀ báyìí tẹ̀gbẹ́ kejì náà òun náà sì lò wálẹ̀ báyìí wọ́n wá kọ́bà ànágbò àgbàṣẹ́ ń bá wọ́n hadith mọ̀ fi sọ yìí muslim kì í ṣe hadith orí o ó ń bẹ́nu sọ yìí muslim ẹ̀mí ló láwọn ń pariwo yẹn ànábì kan pariwo ẹ sallallahu alaihi wasallam so téèyàn bá o sọ pé ànábì ní ọlá tí kìí ṣe kékeré sallallahu alaihi wa alihi wasallam àmọ́ kòdíyà àdúrà ṣíṣe kò sẹ́ni tó o ọlá tànàbì ní tó máa wà sábẹ́. Bàbá wa wo àtàwọn tàbí máa ń ṣe láti ìdílé àríbì ti sọ pé Ọlọ́run wọlá ànábì. Wọ́n dẹ̀ màá ànábì ṣe kí ni ó gbé lọ́la. Wọ́n sọ bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ pé ìjọba yẹn ànábì sọ bìyàn pé rí wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ táwọn ẹbí kọ wà nìyẹn. Ṣùgbọ́n àìsọ pé ká máa sọ mọ́lá ànábì kò sọ ànábì ò lọ́la. Ṣùgbọ́n ànábì sáfẹ́ ṣe kọjá pé àní pa òun papọ̀ mọ́ lọ́hùn anabi ni allahumma la taj'al qabri wasanan yu'bad anabi ni ìrọ̀ ọlọ́run tí mo bá lọ tán má sọ sàárè mi di òòtà táwọn yóò máa sìn lẹ́yìn mi tí ìbá ṣe pa àánú ọlọ́run jẹ̀mọ́ kò sí táwọn yóò fẹ́ dáwò níbi sàárè anabi ṣùgbọ́n lọ́n protect anabi sàárè àtàlà kò lè sọ. ó bá yẹ pé lùmí ní sàárè anabi lọ wà ní jẹ̀mọ́ yóò ti dòṣà lọ́jọ́ tó gbogbo àwọn tá máa ń fẹnu ìbàjẹ́ sí Sàúdí kálọ̀ tó bá lọ́dọ̀ ọlọ́ láyé lónìí ní gbogbo ayé lónìí èmi ò tí ì rí orí Sàúdí lé níbi tó kù sí gẹ́gẹ́ bí orin èèyàn ṣùgbọ́n orílẹ̀-èdè tó ń protect tawhid ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo ká má pa nǹkan mọ́lọ́run tó Sàúdí láyé kù sí kò dẹ̀ lè má rí bẹ́ẹ̀ anábìrin sọ anábìrin sẹ́ rí imáni tó bá ti jáde tó bá lọ títí níbi tí ó padà padà sí níbi tó ti lọ náà ní ìtìjà ló fún pàtó ìgbà tí báyìí bá sọ wọn láyé ẹgbẹ́ àlọ́ sí màdínà yóò padà síbẹ̀ bàbá àwọn yorùbá máa ń jẹ́ imáni ma ẹ padà sí màdínà ẹ bàbẹ̀ bó ṣe rí nìyẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn arabian countries téèyàn bá débẹ̀ ẹ̀rọ ọlọ́run báyà lọ sí turkey mo máa ń gbọ́ ọ̀rọ̀ náà ni ṣùgbọ́n mo ti ní stop over ní turkey. ẹ̀rọ ọlọ́run gábà nígbà àwọn turkey turkey tó yẹ pé ibi tí Ottoman Empire tó ti wà for years fẹ́ pé Islamic Caliphate ó wà ń bẹ̀ wọ turkey yẹn wọ̀ gbà ah, ṣé ni mùsùlùmí náà lélẹ̀ ẹlòmíì yóò ṣáájú kírun báyìí ẹ̀rì yóò ṣe máa kírun tí ò ní turkey tó yẹ islamic empire ó ti wà ń bẹ̀ islamic caliphate ti wà ń bẹ̀ fáìmù ayọ́dún lọ sí Egypt orí nǹkan mi kódà dídí àmì ń bẹ ní Egypt ṣègbè bẹ́ẹ̀ bá mú wá Nàìjíríà ní ẹgbẹ́ ìpè kan ilé celebration ẹ̀ẹ́dẹ̀ ìyá àgbà ọmọ celebration ní Egypt lọ sí Pakistan èyí ó lè oríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ ètò ìkútì ẹ̀bú àwọn èèyàn máa sùn nínú sàárè àwọn máa sàárè lọ́lọ́ lọ káàkiri lọ sí odun lọ Jordan lọ sí Maghrib lọ Morocco lọ sí Tunis Tunisia lọ síbẹ̀ lọ Sudan níbẹ̀ ó rí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ̀ so called Islamic states Muslim states ṣùgbọ́n Saudi gbogbo nǹkan bá ti tako sunna tawhid ọ̀lọ́ máa ṣe ìròyìn ìfipamọ́ tó bá ti wà ń bí ìfipamọ́ níbi sàárẹ̀ àníṣàlá àṣàlá ní Madina àti ní Kaaba yàtọ̀ sí àwọn ọlọ́pàá tí wọ́n wà ńbẹ̀ ọlọ́pàá wà ńbẹ̀ sójà wà ńbẹ̀ torí pé ẹlòmíì ọwọ́ ọlọ́pàá ló má bẹ̀ ká ọlọ́pàá wà ńbẹ̀ sójà wà ńbẹ̀ àwọn àfáà tí wọ́n ti wá nímọ̀ wọ́n tún dúró mẹ́ àyímọ̀ àwọn olè fẹ́ la gidigbo lẹ́rìí wọ́n yóò tún máa enlighten ẹ wọ́n máa ṣàlàyé náà hábí bìdà haram láyé jùs kọ́lọ́ nàbí sọ́lá wọ́n tún máa ṣàlàyé wọ́n tún gba àwọn ẹyẹ tán sanwó fún wa pé àníṣe ẹ mọ́ sọ ànábì kì í wòsàn ànábì ti bẹ̀ lọ́rẹ̀ tọ́ba lọ jẹ́ lórí nàìjíríà yìí kò jẹ́ ẹ̀sìn nígbà kan tọ́rísìmù ni ní ìgbòsà ọ̀nà ẹ̀yẹ wa máa wò ẹ mẹ́wàá ànábì ẹ̀sánwó gbogbo àwọn tẹ́rìsì ẹ̀ máa wá tó ànábì ti bẹ̀rẹ̀ ọ̀nkọ́ lọ́hún mọ́jọ́ rẹ̀ òun orí bẹ̀rẹ̀ lọ́hún fi fọ̀rọ̀ ànábì sí bí tó tá sí wọn. tó ìmọ̀ sọ wípé ká máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ ọlá ànábì ìyẹn èyí ṣe wípé ànábì ò lọ́lá ṣùgbọ́n ìjànpẹ̀ ládùá ẹnìkan ò lè mọ ọlá ànábì tó táwọn sàhárà ààrí pé Abubakar sàdúrà rẹ̀ kó wá ní ọlá ànábì ṣùgbọ́n tí wọ́n máa ń ṣe wọ́n ní ìwọ ọlọ́run wọlá pé mo gba ànábì gbọ́ mo sì gbà kó jíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ni ṣe nǹkan báyìí. ó bẹ lọ́run pẹ̀lú iṣẹ́ iṣẹ́ ni ìgbàgbọ́ tó nínú ànábì ọlọ́run wọlá pé ìwọ ló fún ànábì nípò àti àgbéga ṣe nǹkan báyìí fún mi. ìyìn tá ń sọ yìí lọ fẹ́ kẹ́ ẹ sọ pé nìkan jẹ́ nǹkan kan níwájú ìyẹn lànàbì náà ń sá fún ṣùgbọ́n gbàdúrà ọlọ́run wọ láàmẹ́bù ọlọ́run tó bẹ́mi náà ni mo fún ṣùgbọ́n ọlọ́run wọ láàpẹ́ ìwọ ló kama sallaita ala Ibrahim ẹ jẹ́ ká gbọ́ yín bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ mẹ́rí kàkà anabi dada bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti fún mi bẹ́ẹ̀ sì máa ṣe mi allahumma salli ala muhammad ọlọ́run sì kẹfà nàbí muhammad kàmá sọ̀láìta gẹ́gẹ́ bó ṣe pé wọ́n náà lò anabi ọ̀sẹ̀ pé wọ́lá ibrahim ẹja wọ̀rọ̀ láì sábà pé òṣìṣẹ́ wípé bíi parakati ibrahim bíjáì ibrahim anábìnrin kan mọ́ sọ̀lẹ́ ìta àǹtà ya Allah torí pé wọ ọlọ́run yìí náà ó ń lo serú ẹ̀ fànàbí Ibrahim sí fèmí náà èèyàn lè sọ pé ìwọ ọlọ́run ìwọ ló fún ẹni báyìí nímọ̀ fèmí náà nímọ̀ ní ìsepọ́lá torí pé gbogbo ọlá yẹn ń ó ti padà kó sọ́dọ̀ ọlọ́run padà ó sàfihàn sọ́dọ̀ ẹni yẹn torí pé tọ́lọ́run bá lọ wò bá mi pé ọlá wo ló ní pé èmi ni mo ṣe bẹ́ẹ̀ mélòó mélòó lẹ́yìn àgbà ọlọ́ wọlé ẹni báyìí ọlọ́ tá a bá wà lè sọ ẹni sọ wà nájú ẹgbẹ́ ọlọ́ wọlé àfa àtọ́jú yìí sọ ọmọ kọ̀kọ́ yìí bẹ́ẹ̀ lọ́n kan sàánú ẹ̀mí ṣùgbọ́n tó bá sọ pé ọlọ́run wọlá pé ìwọ ló ṣe ẹni yìí báyìí bá mi sàlámà rí mi náà lọ́nà tó dáa àwọn ọmọ mi ti ìyẹn ò jáde pọ̀ nínú bí èèyàn ṣe máa ń ṣàdúrà ìgbà àkànfẹ́ fàyọ́ ń bẹ̀ kí ṣe pé àgbẹ̀ bá náà bí ò lọ́lá ṣùgbọ́n ẹ̀kọ́ àdúrà yẹn téèyàn ó sáfilé pàtàkì títóbi ọlọ́run inú ọlọ́run máa ń dùn sí púpọ̀ ó sì máa ń jẹ́ sábàbí gbígbàdúrà abẹ́lẹ́wọ̀n bá mi tó bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn eléyìí tí àwíyọ ọlọ́run jẹ́ pèsè wa láǹfààní wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma